àṣejù bàbá àṣetẹ́ wọléwọléwò di aláṣejù àṣejù bàbá àṣetẹ́. bí wọ́n ṣe kọ orin Saheed Òṣùpá fún àjọ VIO nìyẹn o lẹ́ẹ̀kan sí i ó jọ pé orin Saheed Òṣùpá ní ilé ẹjọ́ tó kọ fún àjọ VIO báyìí níṣẹ́ ni kóòtù pàṣẹ kí àjọ yìí kó ara ẹ̀ kúrò lójú ọ̀nà kí wọ́n jẹ́ kí aráàlú sinmi o àjọ VIO náà wà nínú àwọn agbèfọba tí wọn máa ń gbégi náà lójú pópó tí wọn máa ń ṣe àìwọ ọkọ̀ tí wọn máa ń jáwé lọ sanwó rọgùn fún àwọn onímọ́tò bó lẹ pé wọn kì í lo ìbọn síbẹ̀ ìjayà ńlá ni wọ́n ní títì tí àwọn onímọ́tò sì máa ń bẹ̀rù wọn gidigidi pàápàá àwọn ọlọ́pàá èrò àti àwọn onítakisí ìlú àbújá ní ilẹ̀ yoga kan tún ti pàṣẹ ọ̀hún báyìí onídàájọ́ evelyn maa ló pàṣẹ lọ́jọ́rùú wẹ́sídẹ̀ẹ́ ọ̀sẹ̀ yìí wípé eégún àjọ vi kò tún gbọdọ̀ ṣẹmọ́ ní ìgboro àbújá látàrí bí ọkùnrin amòfin kan marshal abaka marshal ṣe wọ àjọ ọ̀hún lọ sílé ẹjọ́ adájọ́ sọ pé bí ẹ kò gbọ́dọ̀ gba mọ́tò nídìí èèyàn mọ́ lójú pópó bẹ́ẹ̀ ni wọ́n gbọ́dọ̀ kọ̀wé lọ sanwó ìtanà mọ́ fún ẹnikẹ́ni o látàrí pé tọ̀hún kọ lu òfin ìrìnnà ọkọ̀ nílùú Àbújá nítorí kinní ọ̀hún kì í ṣe ojúṣe vio rárá ohun tí adájọ́ máa tẹnumọ́ ni pé kò sí òfin kan báyìí tó fún àjọ vio lágbára láti máa dá mọ́tò dúró tí wọn yóò máa gba ọkọ̀ nídìí ẹni tó wà á tí wọn yóò sì gbé lọ sí ọ́fíìsì wọn tí wọ́n á tún ní kí tọ̀hún lọ san owó rọ̀gùnrọ̀gùn èyí tí ó lè gba omijé lójú èèyàn amòfin abaka ló wọ́ VIO àti àwọn èèyàn mẹ́rin kan tí wọ́n ní ṣe pẹ̀lú àjọ ọ̀hún lọ sílé ẹjọ́ o ẹ̀sùn tó sì fi kàn wọ́n náà ni pé ṣé àjọ ọ̀hún lágbára pẹ̀lú àṣẹ láti máa gba mọ́tò nídìí èèyàn tí yóò tún pàṣẹ kí tọ̀hún lọ sanwó ńlá sápò ìjọba nínú ìdájọ́ arábìnrin mara náà ló ti sọ pé àjọ VIO kò lágbára rú ẹ̀ o kí wọ́n yé gba mọ́tò nídìí èèyàn kí wọ́n yé pàṣẹ lọ sanwó ńlá mọ́ nílùú Àbújá ó ní tí wọ́n bá ń ṣe é níṣe ni àjọ VIO kọlu òfin ìjọba àti pé ìwà tó burú jáì ni o tó sì fi àjọ ọ̀hún hàn gẹ́gẹ́ bíi ànilára àti aláìka òfin orílẹ̀-èdè yìí sí tẹ́ ò bá gbàgbé kì í ṣe ìgbà àkọ́kọ́ rèé tí ilẹ̀-ẹjọ́ yóò gbé irúfẹ́ ìdájọ́ báyìí kalẹ̀ lórí àjọ vio wọ́n ní bẹ́ẹ̀ gan ni ó ṣe o ní ìpínlẹ̀ delta lọ́dún 2021 àti enugu lọ́dún 2022 àti pé irúfẹ́ ẹ̀ náà ti wáyé rí ní ìpínlẹ̀ èkó láì ìjọba akínwùmí àǹbọ̀dé níbi tí gómìnà ti pé àfihàn akínwó kúrò lójú pópó ní nǹkan bíi ọdún mélòó kan sẹ́yìn kí wọ́n tó tún ra pálapàla sí ojú pópó ọ̀hún báyìí কোন ইলাকা yeah.